para rẹ̀ torí kò sẹ́ni tó mọ̀la ikọ̀ tó ní kálukú máa jẹ lọ́la olúwa ló mọ̀ tó bá para rẹ̀ torí owó tàbí gbèsè ó ṣòfò ẹ̀mí rẹ̀ o àtògò tó mú wáyé. kò sẹ́dá tó mọ̀la ìkan tó ní kálukú máa ṣe lọ́la olúwa ló re, má para rẹ torí kò sẹ́ni tó mọ̀la nǹkan tó ní kálukú máa jẹ́ lọ́la olúwa ló mọ̀ tó bá para rẹ torí owó tàbí gbèsè ó ṣòfò ẹ̀mí rẹ àti ògo tó mú wáyé má para rẹ má para rẹ má para rẹ má para rẹ.